ìfilọ́lẹ̀ àtúntò àti àṣelọ́tún iléeṣẹ́ NNPC gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣe àgbéyẹ̀wò ẹ̀dáwó owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ògùn alukoro iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn ọ̀dọ́ láti yẹra fún ìwà tí yóò lè ba ayé wọn jẹ́ lọ́jọ́ iwájú ẹ kú dédé àkókò yìí ìròyìn rèé láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ nílùú Abẹ́òkúta lẹ́kọ̀ọ́ àgbọ̀dẹ̀ ní orúkọ ti tèmi ìròyìn náà rèé àjọ iléeṣẹ́ epo petrol nílẹ̀ wa yẹn Nigerian National Petroleum company limited èyí tí ó tóbi jùlọ nílẹ̀ áfíríkà gẹ́gẹ́ bí iléeṣẹ́ epo di ṣíṣí pẹ̀lú àṣẹ láti ṣiṣẹ́ fún ààbò ìpèsè agbára láti ṣe ìrànwọ́ fún ìgbésókè ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ní àwọn ẹ̀ka tí ó ṣe kókó gbogbo ní ilẹ̀ yìí ààrẹ muhammadu buhari ẹni tí ó sọ tó ṣí ètò ayẹyẹ ìṣísọ lójú iléeṣẹ́ náà sọ pé òun ní ìrètí pé àjọ náà yóò ṣe ojúṣe rẹ̀ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. ìgbà ọ̀tun ló jẹ́ bí ààrẹ Muhammadu Buhari ti ṣíṣọ lójú sísọ iléeṣẹ́ NNPC di ọ̀tun tí yóò máa pèsè epo pẹtiró tó pọ̀ tó àti ohun agbára títí kan afẹ́fẹ́ gáàsì nínú àkọlé tó pè ní pípèsè ohun agbára epo pẹtiró lónìí àti lọ́jọ́ iwájú ayẹyẹ ọ̀hún ló tún jẹ́ ọ̀nà láti ṣe àmúṣe òfin tí ó ṣe ìmúdúró ìpèsè epo rọ̀bì àti ohun agbára afẹ́fẹ́ gáàsì láti máa wà lọ́pọ̀ yàntúrú fún ìlò àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí burújí wọn lè tayọ nípasẹ̀ ètò yìí iléeṣẹ́ nnpc yóò dá dúró láti lómìnira láti pegedé kí ó sì fìgbọ̀rọ̀gbọ̀jọ̀ka pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lágbàáyé kí ó sì ní àwọn tó ní ìpín ìdókòwò tó pọ̀ tó láti lè jẹ́ kí iṣẹ́ rẹ̀ sunwọ̀n sí i yàtọ̀ sí pé ó léwájú àjọ NNPC ní nǹkan bíi ogójì ọdún ó lé mẹ́rin sẹ́yìn ààrẹ Muhammadu Buhari ní inú rẹ̀ tún dùn pé ó jẹ́ ẹni tó bọwọ́ lu ìsọdọ̀tun iléeṣẹ́ NNPC ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó dá dúró kí ìmúsọdọ̀tun sì wà lẹ́ka ìpèsè epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì alákòóso fún ọ̀rọ̀ epo pẹtiró àti ohun èlò rẹ̀ Timothy Silva dúpẹ́ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari fún ìgbésẹ̀ alápọn rẹ̀ bákan náà ni ọ̀gá àgbà iléeṣẹ́ NNPC ọ̀hún dúpẹ́ lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari fún ipò aṣíwájú rere rẹ̀. ìgbìmọ̀ tí ó ń ṣe ètò ọ̀rọ̀ ìnáwó ní ti àjọ báǹkì àpapọ̀ ilẹ̀ èwà ní orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ìgbésókè ìlànà ìṣúná owó èyí tí yóò wà ní alágọ̀rún tí ó ní ìpín bíi mẹ́tàlá nínú ọgọ́rùn-ún tí wọ́n sọ di mẹ́rìnlá nínú ọgọ́rùn-ún báyìí nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tí ìgbìmọ̀ náà ṣe fún àjọ ti báǹkì àpapọ̀ ilé wa gómìnà báǹkì àpapọ̀ ilé wa Godwin Emefiele sọ lẹ́yìn ìpàdé náà wípé ètò yìí ni yóò bẹ̀rẹ̀ ní ọdún 2022 àjọ ọ̀hún ṣíṣe ètò láti rí wípé ìṣúná tí ó péye ni wọ́n gbéṣe fún ìdàgbàsókè ọrọ̀ ajé gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun, ti yan àwọn aṣojú láwọn agbègbè ìjọba ìbílẹ̀ ogún tó wà ní ìpínlẹ̀ Ògùn àtẹ̀jáde látọ̀dọ̀ akọ̀wé ìròyìn àgbà fún gómìnà Kúnlé Ṣómọ̀rìn sọ pé yíyàn tí wọ́n yan àwọn èèyàn wọ̀nyí ni ó wáyé ní ìtẹ̀síwájú ìgbìyànjú ìjọba láti mú kí mùdùnmúdùn ìjọba kálékáko nínú ìgbójúsùn àjùmọ̀kọ́ ìpínlẹ̀ Ògùn àtẹ̀jáde ọ̀hún fi kún un pé èyí tún wà ní ìlànà láti mú ìdàgbàsókè báwọn ìjọba agbègbè àti ìgbèríko gbogbo àwọn tí wọ́n yàn náà ni yóò bẹ̀rẹ̀ ojúṣe wọn ní kíákíá àwọn tí wọ́n yàn ní láti ìjọba ìbílẹ̀ àríwá Abẹ́òkúta ọ̀nàrẹ́bù Tajudeen Ṣọ̀lá dókítà Ọláwálé Bello gúúsù Abẹ́òkúta ayọ̀dèjì michael ṣomide àti ọlálẹ́kan káyọ̀dé adóodò ọ̀tà lawal adéwálé wàsíù àti abiola Bakari ewékorò emmanuel olúmúìwá Babayemi Ifo àti Fatayi àkànbí rahim àti akínjídé adébáyọ̀ ìlà oòrùn ìjẹ̀bú ni níyì ògúnfadébọ̀ àríwá ìjẹ̀bú báyọ̀ adékọ̀yà àríwá ìlà oòrùn ìjẹ̀bú tamplana odúmọ́lá ṣẹ́gun ìjẹ̀bú òde sulaimon odúwọlé ìkẹ́nẹ́ báyọ̀ oyèkọ̀yà ìmẹ̀kọ àfọ̀n olóyè olùṣọ́lá ọ̀kẹ́ ìpókíà alihaji kabir abiola abolúrin àti ganiu ayígbọ́lá àwọn tó kù ní ọbáfẹ́mi owódé mustapha fatai ọ̀dẹ́dá semiu bọ́lá lawal òdògbólú ọbáfẹ́mi ọ̀nàkọ̀yà àti túndé díà ògùn waterside òkúà adéyínká àríwá rẹ́mọ abíọ́lá ògúndẹ̀kọ́ ṣàgámù ọ̀nàrẹ́bù gbẹ̀ngà banjo barua bello adésínà sis arole àríwá yewa david túndé bankole alhaji lukman akínyẹmí gúúsù yewa akeem adé adélé ọbánlá àti túnjí ìdòwú wọ́n ti gba àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí níyànjú wípé kí wọ́n yàgò fún àwọn ìwà búburú bíi ìwà ipá ìjínigbé olè jíjà tàbí ṣíṣe ìwùwà gẹ́gẹ́ bí àwọn tí ó máa ń ṣe ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà mìíràn tí ó lè ba ayé wọn jẹ́ lọ́jọ́ iwájú alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa olúmíwà adéjọbí ló sọ èyí nínú ìdánilẹ́kọ̀ọ́ ti ọdún 2022 èyí tí ilé ẹ̀kọ́ Federal College of Education ti òṣìẹ̀lẹ̀ abẹ́òkúta ṣe àgbékalẹ̀ rẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní àìsí ààbò àti ọ̀nà wíwá owó ní ọ̀nàkọnà tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀dọ́ ni ó jẹ́ ohun tí ó ń fa ìwà ibi láàrin àwọn aráàlú àti àwọn ọ̀dọ́ pàápàá jùlọ ó wá rọ̀ wọ́n wípé kí àwọn òbí pàápàá kí wọ́n kó ipa tiwọn nínú rírí wípé àwọn ọmọ wọn wo ìwà tó jẹ́ ti ọmọlúàbí àwọn tí ó sọ̀rọ̀ níbẹ̀ tún sọ dúdú wípé ó ṣe pàtàkì fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ní ìfarajì kí wọ́n sì sin ọlọ́run bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ. ó lé ní ẹgbẹ̀rún lọ́nà méjìdínlógún àwọn ilé ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe àkọsílẹ̀ wọn fún ètò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù keje ọdún yìí akọ̀ròyìn wa tọ́pẹ́ alábí jáde àwọn olùgbé àwọn agbègbè ní ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ó ṣe ìkànìyàn ilé àti àwọn ènìyàn náà èyí tí àjọ National Population Commission gbé kalẹ̀ ṣáájú ètò ìkànìyàn àti ilé tí yóò wáyé ní ọdún 2023 Tọ́pẹ́ Àlàbí wà ń bẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ tó ń bọ̀ ọ̀kan lára àwọn ìjọba ìbílẹ̀ mẹ́fà tíjọba àpapọ̀ ilẹ̀ yìí yà sọ́tọ̀ fún ètò ìdánrawò ìkànìyàn ní ìmẹ̀kọ àfọ́njẹ́ nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ara ọ̀nà àti ṣàmúlò àwọn irinṣẹ́ ìkànìyàn ìgbàlódé tájọ elétò ìkànìyàn ilẹ̀ yìí ti pèsè kalẹ̀ fún ètò ìkànìyàn gbogbogbò ọdún 2023 àwọn tó ń gbé lágbègbè kọ̀ọ̀kan ló fi ẹ̀mí ìmoore hàn síjọba àpapọ̀ ilẹ̀ yìí fún ìgbésẹ̀ ìdánrawò ìkànìyàn náà pẹ̀lú pé yóò jẹ́ kí ètò ìkànìyàn ọdún 2023 láṣeyọrí pẹ̀lú bíjọba àpapọ̀ yóò ṣe ní òǹkà àwọn èèyàn àti ilé tó wà nílẹ̀ yìí ní pàtó. inú wa dùn púpọ̀ nítorí a rí wípé a ti pọ̀ sí à ń bímọ lójoojúmọ́ à ń pọ̀ sí lójoojúmọ́ wọ́n á dẹ̀ lè ṣe ètò tó tọ́ tó yẹ fún wa. nǹkan tó wá ń ṣe é sìn ó máa jẹ́ ká mọ̀ fún irú election tó ń bọ̀. báyìí lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ yìí ẹ pàdé wa lọ́la láṣẹ Èdùmàrè fún ìròyìn lákọ̀tún lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lórúkọ tètè ó dàárọ̀.